lúùkù orí kẹjọ. lẹ́yìn èyí jésù rìn káàkiri láti ìlú dé ìlú àti láti abúlé dé abúlé ó ń wàásù ìyìnrere ìjọba ọlọ́run àwọn ọmọ ẹ̀yìn méjìlá ń bá a kiri bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin kan tí jésù ti wòsàn kúrò nínú ẹ̀mí èṣù àti àìlera ń bá a kiri nínú wọn ni màríà tí à ń pè ní magdalene wà tí jésù lé ẹ̀mí èṣù méje jáde nínú rẹ̀ àti Johanna ìyàwó Kúsà ọmọ ọ̀dọ̀ Ẹ́rọ́dù àti Sùsánà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn àwọn yìí ni wọ́n ń fi ohun ìní wọn bá Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ bùkátà wọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń wọ́ tẹ̀lé e lẹ́yìn láti ìlú dé ìlú ó wáá fi òwe bá wọn sọ̀rọ̀ pé. afúrúgbìn kan jáde lọ láti fúrúgbìn bí ó ti ń fúrúgbìn irúgbìn díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà àwọn ẹyẹ bá wá wọ́n sà á jẹ irúgbìn mìíràn bọ́ sórí àpáta nígbà tí ó hù ó bá gbẹ nítorí kò sí omi irúgbìn mìíràn bọ́ sáàrin ẹ̀gún nígbà tí òun àti ẹ̀gún jọ dàgbà ńṣe ni ẹ̀gún fún un pa irúgbìn mìíràn bọ́ sórí ilẹ̀ dáradára ó dàgbà ó sì so èso irúgbìn kọ̀ọ̀kan so ọgọ ọgọ́rùn-ún. nígbà tí ó sọ báyìí tán ó wá tún sọ pé ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí ní ìtumọ̀ òwe yìí ó ní. ẹ̀yin ni a fi fún láti mọ àṣírí ìjọba ọlọ́run ṣùgbọ́n fún àwọn yòókù bí òwe bí òwe ni pé wọn yóò máa wo nǹkan ṣùgbọ́n wọn kò ní mọ ohun tí wọ́n ń rí wọn yóò máa gbọ́ràn ṣùgbọ́n òye ohun tí wọ́n ń gbọ́ kò ní yé wọn. ìtumọ̀ òwe yìí nìyí irúgbìn ni ọ̀rọ̀ ọlọ́run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 ṣùgbọ́n àkọlé kan ayé ìlépa ọrọ̀ àti ìgbádùn ayé fún ọ̀rọ̀ náà pa wọn kò lè dàgbà láti so èso àwọn ti ilẹ̀ dáradára ni àwọn tí ó fi ọkàn rere àti ọkàn mímọ́ gba ọ̀rọ̀ náà wọ́n sì dì í mú ṣinṣin wọ́n sì so èso nípa ìfaradà kò sí ẹnìkan tí ó jẹ́ tan fìtílà tán kí ó fi àwo bò ó mọ́lẹ̀ tàbí kí ó gbé e sábẹ́ ibùsùn orí ọ̀pá fìtílà ni wọ́n ń gbé e kà kí gbogbo ẹni tí ó bá ń wọlé lè ríran nítorí kò sí ohun kan tí ó pamọ́ tí kò ní farahàn kò sì sí nǹkan bòńkẹ́lẹ́ kan tí ènìyàn kò ní mọ̀ nítorí náà ẹ ṣọ́ra nípa bí ẹ ti ṣe ń gbọ́ràn nítorí ẹni tí ó bá ní ni a ó tún fún sí i ṣùgbọ́n lọ́wọ́ ẹni tí kò bá ní ni a ó ti gba ìwọ̀nba tí ó rò pé òun ní. ìyá jésù àti àwọn arákùnrin rẹ̀ lọ sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n wọn kò lè dé ibi tí ó wà nítorí ọ̀pọ̀ ènìyàn àwọn ènìyàn bá sọ fún un pé. ìyá rẹ àti àwọn arákùnrin rẹ dúró lóde wọ́n fẹ́ fi ojú kàn ọ́. ṣùgbọ́n jésù wí fún gbogbo wọn pé. ìyá mi àti àwọn arákùnrin mi ni àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ń ṣe é. ní ọjọ́ kan jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ inú ọkọ̀ ojú omi kan ó sọ fún wọn pé. ẹ jẹ́ kí a kọjá lọ sí òdì kejì òkun ni wọ́n bá lọ bí wọ́n ti ń wakọ̀ lọ jésù bá sùn lọ ìjì líle bẹ̀rẹ̀ lójú òkun omi bẹ̀rẹ̀ sí ya wọ inú ọkọ̀ ẹ̀mí wọn sì wà nínú ewu ni wọ́n bá lọ jí jésù wọ́n ní ọ̀gá ọ̀gá ọkọ̀ bá rí i lọ ni jésù bá dìde ó bá afẹ́fẹ́ àti ìgbì omi wí ní ìjì bá rọlẹ̀ gbogbo nǹkan bá dákẹ́ jẹ́ ó bá bi wọ́n pé ìgbàgbọ́ yín dà pẹ̀lú ìbẹ̀rù àti ìyanu wọ́n bẹ̀rẹ̀ sí bá ara wọn sọ pé. ta nìyí ó pàṣẹ fún afẹ́fẹ́ àti ìgbì omi wọ́n sì ń gbọ́ràn sí i lẹ́nu. wọ́n gúnlẹ̀ sí ilẹ̀ àwọn ará gérásẹ́nì tí ó wà ní òdìkejì òkun tí ó dojúkọ ilẹ̀ gálílì bí ó ti bọ́ sí èbúté ọkùnrin kan tí ó ní ẹ̀mí èṣù jáde láti inú ìlú wá pàdé rẹ̀ ó ti pẹ́ tí ó ti fi aṣọ kanra gbẹ̀yìn kò sì lè gbé inú ilé mọ́ àfi ní itẹ́ òkú nígbà tí ó rí jésù ó kígbe ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ké bòsí pé. kí ni ó pa èmi àti ìwọ pọ̀ jésù ọmọ ọlọ́run ọ̀gá ògo mo bẹ̀ ọ́ má dà mí lóró. nítorí jésù ti pàṣẹ fún ẹ̀mí àìmọ́ náà láti jáde kúrò nínú ọkùnrin yìí nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní máa dé sí i wọ́n á fi ẹ̀wọ̀n dè lọ́wọ́ wọ́n á tún kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí i lẹ́sẹ̀ ṣùgbọ́n jíjà ni yóò já tí wọ́n fi dè é ni yóò bá sá lọ sínú aṣálẹ̀ jésù bíi pé. kí ni orúkọ rẹ ó ní ẹgbàágbèje nítorí àwọn ẹ̀mí èṣù tí ó wọ inú rẹ̀ pọ̀ àwọn ẹ̀mí èṣù yìí bá bẹ jésù pé kí ó má lé àwọn lọ sínú ọ̀gbun ẹ̀ nísàlẹ̀ agbo ẹlẹ́dẹ̀ kan wà níbẹ̀ tí ó ń jẹ lórí òkè àwọn ẹ̀mí náà bẹ̀ ẹ́ pé kí ó jẹ́ kí àwọn kó sí inú agbo ẹlẹ́dẹ̀ náà ó bá gbà fún wọn àwọn ẹ̀mí èṣù bá jáde kúrò nínú ọkùnrin tí à ń wí yìí wọ́n wọ inú àwọn ẹlẹ́dẹ̀ ni agbo ẹlẹ́dẹ̀ bá sáré láti gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè lọ sí inú òkun wọ́n bá rì sómi nígbà tí àwọn tí ó ń tọ́jú agbo ẹlẹ́dẹ̀ rí ohun tí ó ṣẹlẹ̀ wọ́n bá sá kúrò níbẹ̀ wọ́n lọ ròyìn ní ìlú àti ní ìgbèríko àwọn ènìyàn bá jáde láti lọ wo ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù wọ́n rí ọkùnrin tí àwọn ẹ̀mí èṣù jáde nínú rẹ̀ tí ó jókòó lẹ́bàá ẹsẹ̀ Jésù ó wọ aṣọ ojú rẹ̀ sì wálẹ̀ ẹ̀rù bà àwọn ènìyàn àwọn tí wọ́n bí ara ọkùnrin náà ti ṣe dá ròyìn ohun tí ó ṣẹlẹ̀ fún wọn gbogbo àwọn ènìyàn agbègbè gérásẹ́nì bá bẹ̀ jésù pé kí ó kúrò lọ́dọ̀ àwọn nítorí ẹ̀rù bà wọ́n púpọ̀ ó bá tún wọ inú ọkọ̀ ojú omi ó padà síbi tí ó ti wá ọkùnrin tí ẹ̀mí èṣù jáde nínú rẹ̀ bẹ̀ jésù pé kí ó jẹ́ kí òun máa wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n jésù kọ̀ fún un ó ní. padà lọ sí ilé rẹ kí o lọ ròyìn ohun tí ọlọ́run ṣe fún ọ. ni ọkùnrin náà bá ń káàkiri gbogbo ìlú ó ń ròyìn ohun tí jésù ṣe fún un. nígbà tí jésù padà dé àwọn ènìyàn fi tayọ̀tayọ̀ gbà á nítorí gbogbo wọn ti ń retí rẹ̀ ọkùnrin kan tí ó ń jẹ́ jáírù tí ó jẹ́ alákòóso ilé ìpàdé wá sọ́dọ̀ rẹ̀ ó wólẹ̀ níwájú jésù ó bẹ̀ ẹ́ pé kí ó bá òun ká lọ sí ilé nítorí ọmọdébìnrin rẹ̀ kan ṣoṣo tí ó ní ń kú lọ ọmọ yìí tó ọmọ ọdún méjìlá bí jésù ti ń lọ àwọn ènìyàn ń bìlù níhìn lọ́hùn-ún obìnrin kan wà tí nǹkan oṣù rẹ̀ kọ̀ tí kò dá fún ọdún méjìlá ó ti ná gbogbo ohun tí ó ní fún àwọn oníṣègùn ṣùgbọ́n ẹnikẹ́ni kò lè wò ó sàn ó bá gba ẹ̀yìn wá ó fi ọwọ́ kan ìṣẹ́tí ẹ̀wù jésù lẹ́sẹ̀kẹsẹ̀ ìsun ẹ̀jẹ̀ náà bá dá lára rẹ̀ jésù ní. ta ni fọwọ́ kàn mí nígbà tí gbogbo wọn sẹ́ pétérù ní. ọ̀gá mélòó mélòó ni àwọn ènìyàn tí wọ́n ń fún ọ tí wọ́n ń tì ọ́. ṣùgbọ́n jésù tún tẹnu mọ́ ọ pé. ẹnìkan fọwọ́ kàn mí sẹ́ẹ̀ nítorí mo mọ̀ pé agbára ti ara mi jáde. nígbà tí obìnrin náà rí i pé kò ṣeé fi pamọ́ ó bá jáde ó ń gbọ̀n ó kúnlẹ̀ níwájú jésù ó bá sọ ìdí tí òun ṣe fọwọ́ kàn án lójú gbogbo ènìyàn àti bí òun ṣe rí ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀ Jésù wá wí fún un pé. ọmọbìnrin ìgbàgbọ́ rẹ ti mú ọ lára dá máa lọ ní àlàáfíà. bí ó ti ń sọ̀rọ̀ àwọn kan wá láti ọ̀dọ̀ alákòóso ilé ìpàdé wọ́n ní. ọ̀dọ́mọdébìnrin rẹ ti kú má wulẹ̀ yọ olùkọ́ni lẹ́nu mọ́. ṣùgbọ́n nígbà tí Jésù gbọ́ ó dá a lóhùn pé. má bẹ̀rù ṣáà gbàgbọ́ ara ọmọ rẹ yóò dá nígbà tí jésù dé ilé kò jẹ́ kí ẹnikẹ́ni wọlé àfi pétérù johannu àti jákọ́bù bàbá àti ìyá ọmọ náà gbogbo àwọn ènìyàn ń sunkún wọ́n ń dárò nítorí ọmọ náà ṣùgbọ́n jésù ní. ẹ má sunkún mọ́ nítorí ọmọ náà kò kú ó ń sùn ni. ńṣe ni wọ́n ń fi jésù rẹ́rìn ẹlẹ́yà nítorí wọ́n mọ̀ pé ọmọ náà ti kú jésù fa ọmọ náà lọ́wọ́ ó sọ fún un pé. ọmọ dìde ẹ̀mí rẹ̀ bá padà sínú rẹ̀ ni ó bá dìde lẹ́sẹ̀kẹsẹ̀ Jésù bá sọ fún wọn pé kí wọ́n fún un ní oúnjẹ ẹnu ya àwọn òbí ọmọ náà ṣùgbọ́n ó kìlọ̀ fún wọn pé kí wọ́n má ṣe sọ ohun tí ó ṣẹlẹ̀ fún ẹnikẹ́ni